kan ní ahéré ó kù wọ nìkan nínú oko ẹ̀rù ò bá abàníjù ó dijọ́ òjò bá rọ̀ kí ahéré kó tó dẹlẹ́ni adé fún ìgbì ọ̀pẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọn mìrègùn ǹjẹ́ bífá bá hu méjì màá tẹ̀ kan òwò tẹ́mi ó ṣe là mà nífá bífá kan màá tẹ méjì òwò tẹ́mi ó ṣe là òun nífá o òun ṣàngó ni ọ̀ṣun ni olókun ni pọ́pọ́ nǹkan tó bá ti jẹ́ ìṣẹ̀ṣe òwò tèmi ó ṣe là o nítorí pé wọ́n gbè mí ní tèmi eléyìí mo fi ń kí yín káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé ètò tí ó ń kọ́mọ ní àṣà ìṣe àti èdè ilẹ̀ káàárọ̀ òjúre orúkọ tèmi ni ṣọlá adé ọmọ bíbí ni fọ́tígàṣayé ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà ètò ọdún ìjẹṣu ìlú ògìdì òun náà ló sì ń tẹ̀síwájú máa bá wa ká lọ Oòduà gbè wá àṣẹ. ní báyìí kábíyèsí ti dé sí gbàgede ètò ní láti bẹ̀rẹ̀ orin àpilẹ̀kọ ti ìlú Ògìdì náà ni ẹ̀ ń wò tí wọ́n ń lọ́wọ́ yìí. your you are watching presently. Ọ̀kan pàtàkì nínú ètò níbi ayẹyẹ ọdún ìjẹṣu ìlú Ògìdì ni bí ìyá wa Níkẹ́ Kúndayè ìyọba ìlú Ògìdì ti gbé iṣu tuntun lọ fún kábíyèsí fún àdúrà àti àṣẹ láti lè jẹ́ kí àwọn èèyàn ìlú Ògìdì lè máa jẹ iṣu tuntun. Iṣu tuntun náà ni ẹ̀ ń wò yìí tí ìyá wa Níkẹ́ Kúndayè gbé lọ́wọ́ yìí wọ́n ń gbé lọ sọ́dọ̀ kábíyèsí consumption. ọlọ́run á dúró tì wọ́. kábíyèsí gbà á lọ́wọ́ wọn ó sì ṣe àdúrà sí i kí wọ́n tó dáa padà fún ìyá náà. látàrí olùyọ oṣù tuntun wọn ti bẹ̀rẹ̀ o àrà jẹ́ àjẹbáyọ̀ ìdúrànú àti jẹ́mìrín àjẹmìrín àjẹmìrín ọlọ́run á dúró tì ọdún kan mọ́ra o ẹ̀yìn yí ọba wàá ṣe yí ọba tán wọ́n lè ṣẹ́kù dúró tì wọ́n ẹ̀mí abú bá a jẹ́ ṣúgà gbogbo òbí a jẹ́ ṣúgà ẹ̀kùn yọ̀dá gbogbo òbí àwọn jẹ́ tuntun kéèyàn. náà ni à ń wò sí ìyàwó àníkẹ́ fúnlayò fi ń han àwọn èèyàn káàkiri gbàgede lẹ́yìn tí kábíyèsí ti ṣe ìwúrí sí i. from Ogi Continue to from the kingdom. Àwọn eléré ìbílẹ̀ lóríṣiríṣi kò ṣàìwá ayé kábíyèsí sí lórí ìlú àwọn. Alága continue to. alábòsí. nǹkan pàtàkì ni ayẹyẹ ìgbéyàwó jẹ́ ní ilẹ̀ Yorùbá. ìyàwó ni ẹ̀ ń wò yìí tí wọ́n ń ṣe ẹsẹ̀ fún. ayọ̀ àti ìdùnnú ni fi ń sin ìyàwó lọ sí ilé ọkọ ní ilẹ̀ Yorùbá. àwọn eléré ìbílẹ̀ ti ìpínlẹ̀ Ondo àwọn ni wọ́n ń pè ní ọ̀bùtún tìjọ́tìlú wọn ló ń wúni lórí. ará ilé wípé ẹ ṣé gan ni fún wíwá tí ẹ wá fún ti ògidì dè èyí tó yẹ pé ni ó wáyé lọ́jọ́ tèmi ẹ tún máa wá lọ́dún tó ń bọ̀ orúkọ tèmi ó ní Chief Ọbadẹ̀rọ̀ of Ògidì Kingdom aka ọmọ mọ́mì. ọmọ mọ́mì bàbá wa yìí jọ́sìn pé ọmọ Ògidì ni kí lẹ lè sọ fún wa nípa ọdún Ìjẹ̀ṣù tí wọ́n ń ṣe nílùú Èkìtì. ah in fact tó bá jẹ́ pé ti òbídí ni adúpẹ́ lọ́dọ̀ náà wípé ọdún ìjẹsùn wa ó dùn ó dẹ̀ fọ́ìn àwọn ayé dẹ̀ máa ń wá láti bá wa ṣe é a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ náà wípé ọdún ìjẹsù yìí ó máa ń pe onílé àti olóko ó dẹ̀ máa ń pè wọ́n wá lágbára ọlọ́run wíwá tẹ wá yìí wá lọ́dún tó ń bọ̀. ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn èèyàn nípa àṣà ìṣe àti èdè ilẹ̀ Yorùbá. ẹ àṣà àti ìṣe ti ìlú wa a gbà wọ́n ní ìmọ̀ràn wípé ká má ṣe pa àṣà tì ìṣe wa àdáyébá ni adẹ̀dúpẹ́ wípé àdáyébá ni a pè wọ́n wípé àṣà àti ìṣe ẹ má jẹ́ kó parẹ́ ní ìlú yín gẹ́gẹ́ bí ó ṣe parẹ́ ní ìlú wa ní Ògìdì kò dẹ̀ ní parẹ́ ní ìlú ẹnì kọ̀ọ̀kan àṣà àti ìṣe ó ṣe pàtàkì. ẹ ṣé bàbá wa a máa rí yín bá.